الله أكبر الحمد لله رب العالمين الصلاة والسلام على نبي الهدى والرحمة أفضل من صام وقام وذكر الله كثيرا صلوات ربي وتسليمه عليه وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adọ́pẹ́ fún ọba wa Allah ọba tí ó fẹ́ wa mùsùlùmí fẹ́ ohun tí ń jẹ́ ẹ̀sìn ire ọba tó sàwà lẹ́sà ká máa jẹ́ mùsùlùmí ká máa mójútó síláàmù nù gbèsè ayé wa ọba yìí wá tò oníran níran àwọn ìjọsìn fún wa náwọn ìjọsìn tó ṣe ká ní pé bá a bá ti máa ṣe fún Ọlọ́run ọba gẹ́gẹ́ bọ́lọ́run ṣe fẹ́ àwa náà látàyè wa a sì máa rí wípé à ń ṣẹ̀sìn ní òdodo a sì máa bá wa lẹ́ni àlàáfẹ́yà lẹ́ni ìbùkún dɔnku kɛyɛn gɛ tí wọn lè fi gbà káfí dó kọlọmọ bá sa sefa anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi tó ṣe ká ní pé taba ń wá kíhun kíhun òun là kọ́kọ́ taba ń wá ẹni tá a fi àwẹ̀ wa fi jọ anabi yìí náà là á fi jọ ìwọn kẹ tí wọn lè fi gbà káfí dó kọlọmọ sa sefa anabi sallallahu alayhi wa sallam a kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tí ẹ̀ ń wò wá nínú inú ilé wa tá a mọ̀ ní Sunna TV ti Yorùbá gbogbo àwa tí à ń bẹ́lẹ̀ Benin bí gbogbo yín náà la ẹ̀kú sẹ́ ọlọ́run ọlọ́run mọ́sàgbá ní gbèsè lọ́wọ́ wa gbogbo àwa tá a wà ń dalẹ̀ nílùú mi tá a ti gbé ń wò wá kọ́lọ́run jẹ́ ká máa wà dáadáa gbogbo ìjọsìn wa tí à ń ṣe kọ́lọ́run mọ́sàjẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà ní lọ́dọ̀ ọba Allah ṣe bá wo àwa tí a wà ní eré ọpọ́n ní àkíkò tí a wà yìí láyìn pé ọlọ́run fi àwọn ẹni ọlá àwọn ẹni ìbùkún àwọn tí ọlọ́run ní kí wọ́n lọ fún ọ̀rọ̀ nípa àlàyé ẹ̀sìn ní àwọn àáfàá dáadáa àwọn àáfàá súnnà kí ọlọ́run bá kó má ṣàyẹ̀kárí wọn pẹ́ gbogbo gbìyànjú wọn tí wọ́n ń ṣe sí ojú ọ̀nà ọlọ́run àti ojú ọ̀nà nàbì sallallahu alayhi wa sallam kọlọ̀ǹba ní sanwó ní iléeṣẹ́ olóore láì pé iléeṣẹ́ wa Sunna TV ó pè wọ́n wọ́n sì wá jẹ́ iléeṣẹ́ náà àwọn ajẹ́ ọlọ́run àwọn ajẹ́ wọn ní nípè ní ọwọ́ ọ̀tún wa a mọ̀ rí àwọn fọ̀dílà sheikh wa tí ó bọ̀ wá mọ̀ wọ́n tí orúkọ wọn ń jẹ́ àwọn sheikh wa Abdulrafi Abdulhamid hafizahumullahu wa'ahum ní apá ọwọ́ àlàáfíà wa àwọn sheikh wa táàmà ní sheikh wa Farid Rifai Alugbe àwọn náà ni wọ́n ń bẹ ní àlejò pẹ̀lú wa tá a jọ ń wọra wa pẹ̀lú ògo ọlọ́run ọba ohun tí a fẹ́ gbéyẹ̀wò ní àkókò tá a wà yìí ẹ̀yìn gbogbo wa náà là ń gbàwẹ̀ gbogbo àyín náà làjọ ń gbàwẹ̀ ọmọdé ń gba àlàgbà ń gbà á àmọ́ èwo ni àwẹ̀ tó ṣe ká ní pé ìsìláàmù ń wá pé ká gbà èwo àwẹ̀ ewúfẹ́ àwẹ̀ wo ló yẹ ká gbà tí ọlọ́run ó fi kí ẹ̀dá pé ẹ̀mọ̀ kú iṣẹ́ o tó bá dẹ̀lẹ̀ kìyà mọ̀ ọlọ́run ìjẹun tá a fẹ́ gbéyàwó ní àkíkò tá a wà yìí ọ̀hún náà ni wípé kí ìfọyẹ̀ kún ọ̀nà ṣèyàmù kàmàkùbò lẹ̀ báwo ni àwẹ̀ ti yẹ báwo làwẹ̀ tèmi báwo làwẹ̀ gbogbo wa ni ó ṣe jẹ́ àwẹ̀ tó ṣe ká ní pé ọlọ́run ó tẹ́wọ́ gbà ọlọ́run kò ṣe wá lẹ́ni tí á gba àgbààgbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run mọ̀ ṣe wá lẹ́ni tí ó gba àgbà lásán nítorí báyìí àwẹ̀ tá a fẹ́ gbà àwẹ̀ yẹn ní òfin ó sì ní àwọn nǹkan tí ó yẹ ká máa mú ṣe nígbà tá a bá wà nú àwẹ̀ àwọn àfáà wa lọ́tún àti òsè torí nǹkan tí wọ́n wá náà nìyẹn ọlọ́run wa bá wa fún wọn ṣe ọlọ́run ó jẹ́ àtọ̀nà wọn gbogbo ohun tí wọ́n bá fi ṣe wá láǹfààní gẹ́gẹ́ bá ṣe ń ṣe wá láǹfààní gbogbo ìgbà tẹ́lẹ̀ kọ́lọ̀njọ́ wúlò fún wa kó ṣe ń sábàbí tí àwọn ẹnìkọ̀ọ̀kan wa ló fi jẹ́ makobol ní ọ̀dọ̀ ọlọ́run ọba tó fi jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ká tó máa lọ gbogbo àná àgbọ́mọ̀ pé gbogbo ohun tí mùsùlùmí fẹ́ ṣe nínú ìgbésí ayé gbogbo ohun tí mùsùlùmí fẹ́ dáwọ́lé àwẹ̀ náà ló fẹ́ gbà ni ìwọ̀n ló fẹ́ kí ni ó fẹ́ ṣe hájì ni ó fẹ́ ṣe ó fẹ́ yọ zàká ni ó fẹ́ ṣe dáadáa kan ni ó fẹ́ sokùn ẹbí pọ̀ gbogbo nǹkan tí mùsùlùmí láti ṣe wọn láti lè mú májẹ̀mú àkọ́kọ́ dání tá a mọ̀ ní al-ikhlasu lillahi ta'ala fil qawli wal amal mùsùlùmí láti lè mọ iṣẹ́ yìí fún ọlọ́run ọba ọba gíga ọba tí yóò bùkátà ṣe tá aláti fi ọlọ́run ọba nìkan sínú ọkàn wa ńgbà tá a fẹ́ ṣe níbi ohun tó bá nídìí ọ̀wọ̀ tá a fẹ́ sọ ni kàbí ìwà tá a fẹ́ wù aláti pé nítorí ọba yìí nìkan ọba tó mọ́ kanga kanga tó ti ká nípa òun nìkan náà ló yẹ ká máa ṣe fún òun náà nìkan ni a máa fi àwẹ̀ wa tí a fẹ́ gbà a máa gbà nítorí ọba wa Allah tó bá bí wọn pé talẹ̀ntó ní ká gbàwẹ̀ kò sí èméjì Allah talẹ̀ntó àwọn wa gbà fún lénìí ó yẹ káwọn mọ̀ pé ọlọ́run náà ló yẹ ká gbà fún a sì máa tẹ̀lé májẹ̀mú kejì òun náà ni al-mutaba'a ìmá tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam níbi gbogbo nǹkan tá a fẹ́ máa ṣe èyí báyìí a mọ̀ pé tó o bá ń ṣèṣì kan àwọn ní ẹ̀sìn tó ń ṣe ta ló fi jọ ó ní òòrí fi jọ ànábì sallallahu alayhi wa sallam mọ̀ pé ẹ̀sìn tó ń ṣe yìí o kò lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run gbogbo ohun tí mùsùlùmí ṣe ọ̀n láti lè fi máa jọ ànábì sallallahu alayhi wa sallam ní báyìí àmọ̀tọ́ lọ́dọ̀ àwọn fọ̀dílẹ̀ wa àwọn sheikh wa tí a ti dá ọkàn wọn tẹ́lẹ̀ kọ́lọ́n mọ́sàbá wa ṣe dáadáa fún wọn èyí náà tí wọ́n ti fẹ́ sọ fún wa kọ́lọ́n kó ṣe ní makbul ndàlá kọ́lọ́n kó gbà ní ìjọsìn lọ́wọ́ wa jọ̀wọ́ mọ̀ fún wa ní àǹfààní báwo ni ìyẹn kọ̀ọ̀kan wa gbogbo àtàwọn wà ń lé báwo la ṣe gbà tí ààwẹ̀ wa ló fi jẹ́ àtẹ́wọ́gbà ní lọ́dọ̀ ọlọ́wọ́ ọba àtọ́lọ́dọ̀ àwọn fọ̀dílẹ̀ àwọn sheikh wa abdulhamid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 وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dá ọpẹ́ fún Ọlọ́run ọba tí ọpẹ́ tó yẹ ọba tí ọpẹ́ tó tọ́ sí ọba àná ọba òní ọba gbogbo gbà ọba tó dá dúró fún ara rẹ̀ ọba olóore ọ̀fẹ́ lórí àwọn ẹrú lẹ́yìn ìgbà tí a dá ọpẹ́ fún Ọlọ́run ọba náà lórí oore tó ṣe fún wa pẹ̀lú ohun tá a mọ̀ ní àwẹ̀ rọmọdọ́nà tí ó jẹ́ oṣù kan tí ó ní oṣù àpọ́nlé oṣù tí oṣù yóò ẹ̀ṣẹ̀ yóò ẹ̀ṣẹ̀ oṣù ń ta mọ̀ ní tí ọmọ náà lè padà di ara ẹ̀ ọmọ àlìjẹ́ náà ìkẹyìn látọ̀dọ̀ ọlọ́run àdúpẹ́ fọlọ́run ọba lérí ìdẹ̀ra yìí lẹ́yìn wọn àgbà náà tàdúgbẹ́ fún ọlọ́run àwọn atọ́rọ ìkẹyìn gẹ̀ fún anábìyà Muhammad sallallahu alayhi wa sallam akẹ́yìn dígbẹ̀gbọ̀n abiyamọ gbọ̀jágbọ̀ gbọ̀gbọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run ìgẹ̀ ọlọ́run orí ajẹ́jẹ́ tá rẹ̀ kó mọ bá anábìyà Muhammad ní ìlú Madina àwọn aráalé àwọn sàábà àti gbogbo àwọn tó mọ fi ṣẹ̀mí ayé wọn fi jọta anábìyà Muhammad títí jọrọ tó ní kálukú òní sí má jayé òsì ní jẹ ayé má ẹ̀yọ́ máa yá mi ọ̀wọ́n jùlọ nílànà ọlọ́run nílànà anábìyà Muhammad lọ́kùnrin àti lóbìnrin ní gbogbo ibi tí a bá wà ní abẹ́ sánmà ọlọ́run ìjókòó òní a máa padà sọ fún wa gẹ́gẹ́ bí tí wọ́n tamọ̀ ní olóòtú sọ fún wa nípa afẹ́sọ̀ nípa báwo láṣegbà tí wọ́n tamọ̀ láwọn àwẹ̀ wa ló fi jẹ́ àtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ ọlọ́run ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam sheikh wa tó jẹ́ sheikh Abdul Qudus wọn padà mú ọ̀rọ̀ wọn mú ọ̀wà ráńpẹ́ wá fún wa fún wọn tamọ̀ ní ikhlas eh, ikhlas fil amal ká ṣe àwẹ̀ tá a fẹ́ gbà ká ṣe ká gbẹ àwọ̀ tọ̀hún ká mọ́ rí pé ọlá ń pè ń ní àwọn bàbá wa wọ́n ń gba àwẹ̀ ẹ̀ wọ́n làwọn náà fi ń gba àwẹ̀ ká rí pé ń ní ìjọsìn tá à ń ṣe yìí tájá àwẹ̀ yìí à ń gbà nítorí ọlọ́run ọba ni wọ́n jẹ̀ wá ń gbá kìsì ṣe ń pé ọlá ń pé tí ìbá gbàwẹ̀ nísìn wọ́n mọ̀ bú mi ni èrè o wọ́n ń gbà ń pé àwọn fi ṣe ìbádà fún ọlọ́run ọba mi àṣọ ọba alágbára ọ̀hún mùsùlùmí gbọ́dọ̀ èyí nì tí mùsùlùmí fẹ́ nílá níyàn yẹn ló fẹ́ fi jẹ́ ń pé òun ta mọ̀ ní àwẹ̀ yìí ti ń gbà lọ́wọ́ mọ̀ tẹ̀lé àwọn òfin tó yẹ àwọn òfin tó tọ́ tí ọba mi àlékè ọlá tó fi rán ànábì Muhammad ló lè mọ̀ tẹ̀lé nínú àwẹ̀ yìí àmọ́ tó bá ti ń pé wọ́n ń gba àwẹ̀ lèmi náà fi ń gba àwẹ̀ àwọn bàbá wa bẹ́ẹ̀ ni wọ́n máa ń gba àwẹ̀ náà ní yóyé ẹ̀rín ponítọ̀ ò lè padà ṣe ìjọsìn kankan tó jẹ́ ìjọsìn tó tọ́ èyí tó rẹwà nínú tàbí lóṣù yìí báyìí nítorí pé tá a bá ní afáṣe ìkọláàsì nínú tamà ní rọmọdọ́nù yìí nígbà tó rẹ tì mẹ́gbọ́ ọlọ́run ọba ló pa àṣẹ fún wa lóní ká gba ohun tamà ní àwọn rọmọdọ́nù ẹ̀yìn lẹ́yìn ìgbà tó rẹ bá ti ní láàníyàn ló sì tún máa ní inú àníyàn pé alihamudulilayi kí lọ́lọ́run ọba náà tún pa wá láṣẹ ń pé ká ṣe kí ni jàmá ká ṣe nínú àwọn nǹkan tó pa á láṣẹ káṣegbá káṣàwó kódà bó lè ọba padà mọ́ ló sì mọ béèrè lọ́dọ̀ àwọn tó kọ́ ohun tá a mọ̀ ní ìmọ̀ ni pé ẹ dákun ẹ wá ó ti tọ́jọ́ mẹ́ta tá a ti ń gbà rẹ̀ àmọ́ àwẹ̀ ìsìn tèmi yìí báyìí tàbí àwẹ̀ ọdún yìí inshallah àdàníyàn pé èrè òǹgbàtà gbà ò nípa pé ká gba àwẹ̀ nítorí ọlọ́run àwa àdàníyàn àwa fẹ́ gbà nítorí ọlọ́run ọba kí ni àwọn nǹkan tó tọ́ kí ni àwọn nǹkan tó yẹ ká ṣe kí ni ká ṣe nínú tàmà nínú àwẹ̀ yìí ìsàlẹ̀ ìkìláàsì ìbá ìjàmá ó ṣe kókó nínú tàmà nínú iṣẹ́ bá a bá ṣe tàmà ní àfẹ́kù ìkìláàsì èyí ni ìgbàwẹ̀ nítorí ọlọ́run ọba bá a bá ṣe àfẹ́kù rẹ̀ nínú tamaláwẹ̀ tá ń gbà àti gbogbo iṣẹ́ iṣẹ́ ọ̀hún ò jẹ́ iṣẹ́ mọ́ òjẹ̀ mọ́ iṣẹ́ ọ̀hún ti bàjẹ́ o iṣẹ́ ọ̀hún ti jẹ́ iṣẹ́ kan tó yẹ pé kí ni ọlọ́run ọba mi àlékè ọlọ́run ní fi òǹtẹ́ mo gbọ́ kò sì ní fi òǹtẹ́ mo gbà sínú iṣẹ́ ọ̀hún kọ́lọ́n kọ́ àyàwá ya gbogbo iṣẹ́ tá a ṣe tá a ní ṣe torí ọlọ́run kọ́lọ́run yàwá ya irú àwọn iṣẹ́ rẹ̀ lẹ́yìn ẹ̀yọ́ ọmọ ìyá mi jò nílànà Islam àwọn nǹkan tá a tún gbọ́dọ̀ ṣe ni pé ẹlmùtàbà ààwẹ̀ tẹ́mi pọ̀lú yín tá a gbọ́dọ̀ mọ́ gbà a gbọ́dọ̀ mọ gbàwẹ̀ yìí lérí ntama lérí àlà tí ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam tó gbé kalẹ̀ fẹ́mi pẹ̀lú rẹ̀ kí là ń pè bẹ́ẹ̀ nígbà ẹnu àlà àlà tó gbé kalẹ̀ ní pé àwọn nǹkan tí Muhammad sallallahu alayhi wa sallam ni kò ṣe tó mọ́ ń gbọ́nu wáàsí o gbọ́dọ̀ ṣe nínú àwẹ̀ náà ìka tó ní kó jìnà sí nínú àwẹ̀ yìí o jìnà sí ìmọ̀ tí ó bá yé ẹ̀ẹ́dá wa nàbíyà Muhammad sallallahu alayhi wa sallam tí fi yé mi pẹ̀lú yín pé anabi fi yé wa pé ẹni tó bá padà gbàwẹ̀ wàlẹ̀ mi yẹrù fòsù wàlẹ̀ mi yẹ sọ̀ anabi ní gbogbo ẹni tó padà gbàwẹ̀ tí yóò sọ ìsọkísọ kó lẹ́nu kò wí ìwíkúwì lẹ́nu kò mọ sọ àwọn àrùn àlùfàṣà lẹ́nu bẹ́ẹ̀ náà ni ta mọ̀ ní ohun òmọ́lòkè nígbà tọ́rọ̀ bá dé gẹ́gẹ́ bí ìjà ẹ̀yìn ohun ta mọ̀ ní ẹ̀san ta mọ̀ ní àwo onítọ̀wọ́dù wájú ọlọ́run ọba náà irú àwọn nǹkan ẹ lápèjúwe ní síta mú wá fún wa a mọ̀ padà wípé mùsùlùmí ń gbọ́dọ̀ jìnnà sí àwọn nǹkan yìí báyìí bẹ́ẹ̀ náà níbi wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé man sama Ramadan imanan wa ihtisaban gufira lahu ma taqaddama min dhanbi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fi yé mi pẹ̀lú wípé ẹni tó bá gba àwẹ̀ lẹ́yìn tó mọ̀ pé àwẹ̀ yìí ọba mi àlékiọlá òun ló pa láṣẹ ló pa wá láṣẹ tá a sì gbọ́dọ̀ gbà tá a gbọ́dọ̀ yẹ a gbọ́dọ̀ dẹ̀yìn sí a sì gbọ́dọ̀ gbà gẹ́bí tó ṣe yọ gẹ́bí tó ṣe tọ́ àti gẹ́bí tó ṣe yẹ wàtí sáàbà ó sì ń ran kan orin ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní ọba mi àlékè ọlá ló fèrè ń ta mà ní ẹ̀ṣẹ̀ oníjọ̀hún ló fèrè ẹ̀jì jàmá tabanikọ́ lọ́n fèrè ẹ̀ṣẹ̀ dé ni jàmá kí ló fẹ́ mú un ta mà ní ọmọ eh, kí ló fẹ́ mú ẹ̀jẹ̀ ènìyàn wọnú ná ṣebí ẹ̀ṣẹ̀ ni àwọn tọ́lọ́wọ́n bá mi àlékè ọlá bá ti mójúkó nu àṣìṣe onítọ̀hún tó sì ti ju onítọ̀hún ẹ̀rí gbé àlìjá náà ó ti di ohun tá a mọ̀ ní ibùgbé onítọ̀hún nìyẹn kọ́nà kó ṣe ní ibùgbé èmi pẹ̀lú yín. nínú àwọn nǹkan tá a lè ṣe jàmọ́ tí ohun tá a mọ̀ ní ààwẹ̀ wọ́n sì tún fi jẹ́ gbígbà èèyàn ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ nínú Islam òun náà ní ká jẹ́ kí ohun tá a mọ̀ ní ọkàn wa kó gba ààwẹ̀ sawmul qalb ẹ̀ ló máa yà lẹ́nu pé ọkàn tó ń gbàwẹ̀ ni bẹ́ẹ̀ ni ọkàn ń gbàwẹ̀ ọ̀nà tí ọkàn ó fi gbàwẹ̀ ni pé gbogbo àwọn ìwà tàbí gbogbo àwọn ìdọ̀tí tàbí gbogbo àwọn àárẹ̀ kan tí ń ta mọ̀ ní ọkàn máa ń ṣe nígbà tí mùsùlùmí bá wà nínú ààwẹ̀ ó gbọ́dọ̀ mú gbogbo àwọn nǹkan yìí kó fọ́kó nínú ọkàn ẹ̀ kó sì jónú jẹ̀mọ́ gẹ́gẹ́ bí kí ni ká máa bínú eré ẹ̀ nígbà tí wọ́n bá bínú eré ní síjà jẹ̀mọ́ lápẹ̀jùwe nǹkan ọkàn ni kì í jáde síta jẹ̀mọ́ ẹ̀ tó bá tẹ̀lé apá tó bá fẹ́ jáde síta ẹ̀ ó di buhaya náà ni ó di buhaya ní ọkàn náà ni ọkàn òun ò lè gbé mọ́ ìdáni ara ó máa gbé jáde ẹ̀ ìdáni ọkàn gbọ́dọ̀ gbàwẹ̀ nínú àwọn nǹkan gẹ́gẹ́ bí ká ṣe ń sọ fún wa ni pé mùsùlùmí gbọ́dọ̀ mọ ṣe gbogbo agbára ni pé kárí mi tí máa ń bẹ nínú ọkàn mùsùlùmí gbọ́dọ̀ yọkọ̀ nínú ọkàn rẹ̀ bí mùsùlùmí bá yọ ọkàn rẹ̀ ǹjẹ́ nínú àwọn àmì nínú àwọn ọ̀nà tí ọba mi lè jẹ́ kí tí máa ń ṣẹlẹ̀ nínú tamà nínú ìṣe àti àsomà èyí tí máa ń ṣẹlẹ̀ nínú tamà nínú gbólóhùn jàmá gẹ́gẹ́ bí pé kí ni o fẹ́ kírun nísìn o fẹ́ gbàwẹ̀ nísìn o fẹ́ náwó nísìn jàmá kò máa ṣe kárí mi pé àwa ni àwa náà ni kò sí ẹlòmíì lẹ́yìn wa jàmá gbogbo àwọn nǹkan yìí àwọn àárẹ̀ ọkàn ni tí n ta mọ̀ ní mùsùlùmí jàmá tó jẹ́ mùsùlùmí gidi ní mùsùlùmí tí ń retí n ta mọ̀ ní ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba tó jẹ́ ẹ̀san àlùjánnà tó gbọ́dọ̀ mú àwọn nǹkan yìí tó yọkó nínú ọkàn rẹ̀ jàmá bẹ́ẹ̀ náà ni ẹ̀gàn ẹ̀gàn àwọn nǹkan báyìí ká gbọ́dọ̀ yọkó nínú tamọ̀ ní àti ìmọ̀ ríra ẹni ìmọ̀ ríra ẹni ní pé àwa ni yàmá mùsùlùmí gbọ́dọ̀ fọwọ́ àwọn nǹkan yìí kó nínú ọkàn bẹ́ẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ ló sì mọ̀ ń gbé ohun tamọ̀ láàwẹ̀ tòun ló jẹ̀ gbígbà ní àdọ̀ ọlọ́run ọba ọba mi àlékè ọlá nínú àwọn nǹkan tá a tún lè ṣe yàmá tá a gbẹ̀rẹ̀ gbẹ́sẹ̀ sí tàbí tá a lè padà gbéṣẹ́ nínú ìṣẹ̀mí ayé wa pàtàkì nínú oṣù yìí yàmá dáwọ̀ òfin jẹ́ gbígbà òun náà ní pé kí ahọ́n wa kó gbà wẹ̀ hmm. gbígbà wẹ̀ ahọ́n mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ kí ahọ́n ẹ̀ tó ṣe kí n jà mọ́ kó gbà wẹ̀ ni nítorí pé òun tá a mọ̀ ní àwọn àfáà ní wal-irtibātu bayna al-lisān wal-qalb wathīq àfáà ní ìsopọ̀ tí ń bẹ láàrin ọkàn àti ahọ́n ìsopọ̀ òun tóbi ẹ̀ ó sì yí gan mùsùlùmí bá fẹ́ padà tó bá fẹ́ gbàwẹ̀ tó sì jẹ́ wá kí àwẹ̀ rẹ̀ kó jẹ́ àwẹ̀ tọ́lọ́wọ́ tẹ̀ ọ́ gbà ó gbọ́dọ̀ máa rí pé òun tá a mà ní ahọ́n tó ń ṣe kí ni jàmá ó gbà àwẹ̀ jàmá ó gbà àwẹ̀. àfa wa sọ fún wa mú àdìsá nàbẹ Muhammad sọ sálàm kan wá anábì ni wàlá yastakimu qalbuhu hatta yastakimu lisanu ìhun tá a ní ọkàn ò lè padà ṣe déédéé kò lè dúró déédéé kò lè nàwó gẹ́bí tó ṣe gbọ́ gẹ́bí tó ṣe yẹ kó nàwó àyàfi ká ń pé ohun tá a mọ̀ ní ahọ́n yín papọ̀ ṣe kí ni òun náà gbọ́dọ̀ nàwó jà mọ́ nínú àwọn nǹkan tá a tó gbọ́dọ̀ ṣọ́ níbi ahọ́n táwọn ẹ̀wá ó fi padà jẹ́ àwẹ̀ gbígbàjà mọ́ òun náà ni irọ́ pípa náà òun náà ni irọ́ pípa mùsùlùmí gbọ́dọ̀ ṣáàárẹ̀ nípa ohun tá a mọ̀ ní irọ́ ó lè mọ wà nínú àwẹ̀ kó mọ purọ́ jẹ̀mọ́ ó purọ́ dínú tá a mọ̀ lásìkò tí ì ṣe nínú àwẹ̀ wọ́n tún wọnú àwọn jàmá wọ́n tún padà mẹ́ pé bàbá gbòòzà ni ìyá gbòòzà ni gbogbo àwọn nǹkan yìí ìka tó ń gbé téèyàn bá yí ọkọ̀ òrùn gbèsè ayé yàn ó lè jẹ́ kí wọn ta màá láwọ̀ yẹn kó gbà ní. bí àbá sì wá ń ṣe ló ba àwọn onídọ̀hún ló bàjẹ́ kọ́lọ́hún kó kún wa àádùn ìgbà yìí níwọ̀nba ṣókí gẹ́bí wọn tàmà ní ilé ìtútù sọ̀rọ̀ wa náà. a kí àwọn ustaadu wa látara àwọn tó ṣe ká ní pé nígbè sábàbí tí àwẹ̀ wa ló fi lè jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ayé ò fẹ́ ṣàṣedànù kò sẹ́ni tó fẹ́ ṣàṣedànù kò sẹ́ni tí wọ́n gbé jáde pé ta ló wáyé láti yá ṣàṣedànù kò sí ààfẹ́ ṣàṣedànù nínú iṣẹ́ wa ààfẹ́ ṣe lérí ọmọ tá a bí ààfẹ́ rí lórí àwọn òbí wa káwá ní níbi ohun tó ṣe ká nípa ọlọ́run dá wa nítorí rẹ̀ ọlọ́run mọ̀gà ṣàṣedànù níbi ẹ̀sìn wa ètò báyìí kọ́lọ̀ mọ́sàbá wa san gbogbo àwọn tí wọ́n gbéwò tí wọ́n di iléeṣẹ́ yìí mú látara àwọn oríire tó ṣe ká ní kí wọ́n mú wánú ilé ẹnì kọ̀ọ̀kan wa tá a bá ti ń gbọ́ wọn ọ̀rọ̀ bí iye bí iye báyìí àmọ́ nípa àmọ́ lọ síwájú ni a sì lè ṣe àṣedànù nínú iṣẹ́ wa tí à ń ṣe. ìgbà àti ìyà àti ìgbòkó níbi pé kí ìfàyẹ̀kùn sọ́ọ̀mù ká maqbula báwo ni ààwẹ̀ ló sì jẹ́ ààwẹ̀ tẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run àwọn ustaadu wa tí a fi ọ̀wọ̀ dáńkọ wa àwọn ustaadu wa Farid Rifai wọ́n fún wa ní àǹfààní látara wípé ọ̀nà tí àwọn náà bọ́n ṣe ń tọ́jú ààwẹ̀ wọn torí wọ́n fẹ́ pé kí ààwẹ̀ tiwọn kọ́lọ̀ ń kó gbà wọ́n ṣe wá ń dáàbò bo àwẹ̀ wọn wọ́n ṣe ń gbàwẹ̀ náà gbà jẹ́ wọ́n tún yá wa náà ká jẹ́ mùsùlùmí lọ́kùnrin wa wọ́n yá wa lóbìnrin wa wọ́n yá wa wọ́n tọ́ wa sójú ọ̀nà táwọn náà rìn tó ń pé abiyamọ ni wọ́n wọn ò lè wo ọmọ báyìí kí ọmọ lọ sínà torí báyìí bọ́n ṣe ń tọ́jú ẹ̀sìn wọn tó ń tọ́jú àwẹ̀ wa àwẹ̀ wọn tí wọ́n gbà àtọ̀lọ́dọ̀ wọn wípé kánjú ojú ọ̀nà yìí báyìí fún wa táwa náà tọ̀wọ̀ wa ní àwẹ̀ wọn fi jẹ́ àgbààgbà ní lọ́dọ̀ ọlọ́run fal yatafaddal mashkuran wa majura. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه wa أنتي ajma'in lẹ́yìn tí àgbẹ̀ fún ọlọ́run ọba tí ó dá gbogbo àgbàlá yìí ọba àkẹ́ ọba àgẹ̀ àṣe ìkẹ́gbẹ̀ fún aṣáájú ẹ̀dá ẹni tó ṣe ká ní pé dandan ní ipa fẹ́mi àti ní kábíyèsí ẹ̀ ṣe kí ẹ̀sìn wọn fìdí ní àlàáfíà wájú ọlọ́run báyìí náà kí àwọn àfáà wa Sheikh Abdul àwọn tí wọ́n darí ètò ọjọ́ ọjọ́ tí ó ní a sì kí àwọn tí wọ́n ṣíwájú wa àwọn àfáwà ṣéun tọ́fìn báyìí gẹ́gẹ́ bí ohun tí a ń bá lọ́nà ètò wa náà ni pé ibi tí àwọn tèmi àti tó ṣe jẹ́ gbígbà wájú ọlọ́run ọba ọba dẹ́dà nítorí agbẹ́ni tó ṣiṣẹ́ a sì gbẹ́ni tó ṣiṣẹ́ ẹni tó ṣiṣẹ́ bas, à ò gbà àtẹni tó ṣiṣẹ́ ìkíní kejì kò sí èyí tó dà ọ̀kan gbúdọ̀ ọ̀kan lọ́dún èyí tó burú jù kan lọ náà ni ẹni tó ṣiṣẹ́ tí wọ́n ń retí ẹ̀san tó padà gbẹ̀san ìdí nìyẹn tó ṣe ká ní pé àwọn àáfàá wọ́n mẹ́nu ba àwọn kan tó jẹ́ gbòógì tó ṣe ká ní pé èèyàn gbọ́dọ̀ gbìyànjú téèyàn ó kẹ́fín nípa rẹ̀ tí iṣẹ́ yìí ó fi jẹ́ àtẹ́wọ́gbà ọjọ́ lọ́hùn nínú àwọn tó ṣe ká ní pé a tó gbọ́dọ̀ gbìyànjú kí àwẹ̀ wá fi lè jẹ́ àtẹ́wọ́gbà wájú ọlọ́run ni pé àtàwọ̀bà lè má àdàkálẹ̀ ká tó bá síwájú ọlọ́run gbogbo ẹni tó gbéyàwó sílé tí ò ṣe tí ò sọ yìí gbọ́dọ̀ tó bá síwájú ọlọ́run gbogbo ẹni tí ń gba ọsẹ káàp tí ń gba ọpa àgbẹ gbọ́dọ̀ tó bá síwájú ọlọ́run bá yín ti gbogbo ohun tó fẹ́ lu ẹnu àwẹ̀ tí a fẹ́ gbà oúnjẹ la fẹ́ fi gbà sàrà káwa yí pé gbogbo ohun tí ń lu ẹnu inú haramu ìjẹ́ irúfẹ́ àwẹ̀ bẹ́ẹ̀ àwa náà gan fún akáṣe ìdájọ́ ìjọ ọlọ́run lè gbà gbogbo ẹni tó ṣe gánú pé ń jiyàn ọmọ àyà rẹ̀ lẹ́sẹ̀ ìhun tí ò dáa ó tó bá síwájú ọlọ́run bá ìdá ìtúbà bìṣòro ti hà pẹ̀lú àwọn májẹ̀mú ẹ̀ á kà bá màlẹ́ gbogbo ohun tí a ti ṣe pé àní débẹ̀ mọ́ á sì wọ́ ju ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀ pé a ò gbọ́dọ̀ débi ẹ̀ṣẹ̀ gbogbo gbàtà bá rántí báyìí kódà gan la ohun tí ń jí omi ojú gbọ́dọ̀ mọ bọ́lẹ̀ lójú wa bí ẹni tí fi ṣe pé ń fi ń kó yìíra pé ẹ̀ṣẹ̀ yìí ọlọ́mọdé tó padà sí ti ọlọ́run wà dẹ́dẹ́ ìgbà ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ ni o gbàtọ́lọ́ ń pè wá sákèsí ó ní wasari'u ila magfiratin min rabbikum wa jannatin 'arduha as-samawati wal ardu u'iddat lil muttaqin ọlọ́run ní sari'u ẹ ṣalápá tètè nítorí pé ẹ̀mí tí ọlọ́run bá fẹ́mi àti ọlọ́run yá wa lónìí ìgbà olápadà gbà àmà padà lọ ìzà ọlọ́run sáré ohun ìlà magfiratin min rabbikum ẹ ṣalápá tètè lẹ́nu síbi àfíríjì ọlọ́run kẹ túbá síwájú ọlọ́run ọba dẹ́dà gbogbo ẹni tó ṣe ká ní pé owó ọmọ òwú kan ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí ń jẹ́ tàbò sí ó yẹ kó túbá síwájú ọlọ́run ọba tí bá kan pé kí ni káwẹ̀ tòun jẹ́ bí gbàgbé tọ́lọ́run ṣe ń fẹ́ gbogbo ẹni tó ṣe ká ní pé ń mutí ìwà tá à ń mutí lásìkò àwẹ̀ inú òun ẹ̀dùn òun wa ẹ̀dùn òun wa gbogbo ohun tí ń jà nígbà táwọn bá lọ bò ṣe ẹ̀mọ́ ìjà tó padà sí èdè rẹ̀ mọ́ ká túbá ní ìtúbá pàápàá ìtúbá sari'u ila maghfirati min rabbikum ẹ jẹ́ á gbìyànjú ká ṣarápá tètè lọ sí bíi àfẹ́yíjì ọlọ́run ọba wa jannatin arduha àti kí ni àti àlìjẹ́nà ọlọ́run nítorí pé à ń gbàwẹ̀ gbogbo tí a fi ń gbàwẹ̀ a fi ń wá àlìjẹ́nà ọlọ́run ni gbogbo àtẹ́kọ̀ọ́ àni fala sawma duna taqwa wala zakata duna taqwa wala hajja duna taqwa wala siyama duna taqwa taqwa Allahi fawqa kulli kò sí wọn ta fẹ́ ṣe ní gbogbo ìjọsìn pátá tí a bá ṣàfẹ́kùn tí ń jẹ́ ìpayọ̀ ọlọ́run ọba wọ́ọ̀bì ni olówó ó pòórá ni olówó ó padà pòórá ni ìdá ànídìí pé kí ni kíyan túbá síwájú ọlọ́run ọba ọlọ́run ṣàlàyé àlìjẹ́nà fún ó ní arduha samawatu wal ard ó ní àlìjẹ́nà tó ṣe ká ní pé sámà àti ilẹ̀ déédéé bí tí sámà ṣe fẹ̀ àti ilẹ̀ ṣe fẹ̀ tó yẹn akógún méjèèjì akópọ̀ làjẹ́ àlìjẹ́nà ni wọ́n ní wàkífà tó lò hà báwo ni ìrọ̀gẹ́ fẹ́ rí wájú ọlọ́run ọba dẹ́dà ó fẹ́ rí ó fẹ́ rí ọlọ́run ọ̀n ìdẹ̀tùlì mọ̀tẹ̀kì ọlọ́run ní òun ṣe kí ni òun pèsè ẹ̀ka ilẹ̀ fún gbogbo ẹni tó ṣe ká ní pé ó ṣó àwọ̀ rẹ̀ kò kó sínú tó ṣe ká ní pé ló bá àwọ̀ ẹ̀ jẹ́ inú àwọn tó ṣe ká ní pé a gbọ́dọ̀ pe ara sákìyèsí tó ṣe ká ní pé ọ̀pọ̀ nu wa àìfẹ́ ẹ̀ka kùn sílà tó wáhìm ẹ̀já tún àìmọ̀lẹ́bí ṣe àfẹ́mí ní mi fẹ́ gbà ẹ̀mí ní ń bẹ láàrin ló fi kí gbé tẹ́mi ò bá sí òjẹ́ kankan mọ́ ẹ bá wò nú ẹbí ẹ gbé yẹn kan lódò pọ́n lọ́dún wọn fẹ́ gbà ládùú èèyàn láàrin igbe èèyàn láàrin ọgọ́rùn-ún èèyàn kí èèyàn wá dúró lọ́dún wọn fẹ́ gbà àtàrà ti wọ ní ẹbí ò fẹ́ fi jẹ́ títò yẹn wà kú kí ló fẹ́ sọ fọ́lọ́run ọba ẹ jẹ́ á gbìyànjú ẹ jẹ́ túnṣe tá túnṣe inú oṣù ọ̀wọ̀ yìí ládàá wó ẹ má jẹ́ àdádúró máa ká sì gbìyànjú nínú àwọn tó ṣe ká nínú àtúgbọ́dọ̀ gbé ṣe ẹ̀jẹ̀ á pọ̀ nínú Quran wal afkar ká gbìyànjú àbátẹ̀fẹ́ yìí kankan ṣe ká pa Quran lẹ́mẹ̀ẹ́ta lóṣù yìí àtúwáyé ò lè jù lọ ẹ má jẹ́ kí Quran ọ̀yọ̀ kan kó bọ́ fún wa ní pípa ká gbìyànjú ká parí gbogbo yìí a fi ń súnmọ́ Ọlọ́run ọba ni gbogbo àtàbásìtì fi ń súnmọ́ Ọlọ́run ọba innal hasanati yudhibna as-sayyi'at gbogbo ohun tí ń jẹ́ àwọn ọṣẹ́ olóore a máa yọ ohun tí ń jẹ́ iṣẹ́ kù díẹ̀ díẹ̀ tí ń bẹ lára tá à ń ṣe nítorí pé a lè máa kò síbi tá a máa tó ṣùgbọ́n wà lára wa. náà nínú àwọn tó ṣe ká nígbà tó gbọ́dọ̀ ṣọ́ra fún tí àwẹ̀wò fi jẹ́ àtẹ̀wọ́gbà ọjọ́ ọlọ́wọ́n ọba ká mọ̀ pé ṣò ń rò bẹ̀rẹ̀ lọ́yẹ̀ ẹjẹ́ á nísàn tí máa ẹnì lémi ti ń bẹ pọ̀ ló wa ẹ má jẹ́ kí tiwa nìkan kó yó mọ́ṣáláṣí ń bẹ ní ẹ̀gbẹ́ wa àbá ìkẹ̀kẹ̀ ṣe jẹ́ ra pure water kan síbẹ̀ ẹni tó bá ra pure water fún yàn tó ra pure water sachet duration duration sẹ̀kántì òun náà ní ìpín ọ ayé kankan ṣe ra tòmó làwọn tí ń jẹ́ èso dàbí dùn kò wá síbẹ̀ alápò kan tó bá ṣe ká ní pé mẹ́ta náà ló pín sí ni ló gbé fún wọn ló mọ̀ gbé fún wọn orí kankan ṣe ẹ̀ má jẹ́ á lọ láláì má ṣe sọdá pọ̀ ọdún nísìnyí ń bọ̀ yìí àwọn kan ń bẹ tó ṣe ká ní pé wọ́n ń wonú bí tẹ̀wọ̀n ṣe ṣe ọdún ni níbi aṣọ ẹ̀jẹ̀ á gbìyànjú ẹ̀jẹ̀ á ràn wọ́n lọ́wọ́ gbogbo yìí báyìí àfi ń súnmọ́ lọ́wọ́ ọba ni ó lè ṣe kùdìẹ̀ díẹ̀ tó wà nínú ọ̀rọ̀ wa níbi ọ̀rọ̀ àwẹ̀ dé tá ṣe yìí á fi pàṣẹ wájú ọlọ́run bá kí ọlọ́run bá kó ṣe àwẹ̀ nìkọ̀ọ̀kan ní àtẹ̀wọ́gbà ọláìpé méjì ọlọ́run lájẹ kan ṣe ọlọ́run bá náà gẹ́gẹ́ bí ohun tí olóòtú tí wọ́n fún wa gẹ́gẹ́ pé kí á sọ̀rọ̀ nìyẹn mọ̀kání á dìbí àdùkú kí ọlọ́wọ́ sábà ṣe dáadáa fún wọn. alhamdulillah shakara Allah sa'yakum wa kataba allahu ajrakum wa taqabbala Allah minna wa minkum salihal a'mal. adúgbò kan yẹn lọ́dọ̀ àwọn sáàdù wa abala èyí tí wọ́n kọ́kọ́ yán fún wa tí wọ́n mú wá fún wa níbi àwọn tí ó jẹ́ kí àwẹ̀ wa kó jẹ́ àwẹ̀ tí Ọlọ́run gbà àwọn nǹkan tí máa ń ṣe sábàbí tí máa ń ran ìbáàdà ìjọsìn yẹn lọ́wọ́ tí ọlọ́run fi rí wípé ẹ̀dá mi ń ṣe nǹkan ó pọ̀ ara ẹ̀ mélòó kan ni wọ́n mú wá fún wa wọ́n ní ká má gbàgbé ohun tí ń jẹ́ ìmọ̀ àárín àwa pẹ̀lú ọlọ́run níbi ìjọsìn tá a bá ń ṣe ẹni tọ́lọ̀ wá gbé dìde kó gbé ẹ̀sìn yìí wá tí ń jẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà lẹni tó ṣe ká ní kó júwe àwẹ̀ fún wa gẹ́gẹ́ bí ìṣe ànábì gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan tó tóbi bá ànábì máa ní àà nígbà tó fẹ́ sọ níbi onùsọ́lù kama ra'aytumuni usalli ẹ má kí àkídànú o ẹ má kí àkídànú o bẹ́ẹ̀ ṣe ń pè mò ń kí náà ní kéyìn náà kí nígbà tó débi ọ̀rọ̀ hajj ó ní litakhudhu minni manasikakum tẹ ẹ bá fẹ́ gbà á ẹ fẹ́ ṣe hajj náà ni kì í ṣe pé kẹ bẹ́sẹ̀ kọ̀kẹ́ máa lọ sí hajj o láì mọ ohun tó máa ń ṣe lọ́hùn o ẹ gbà lọ́wọ́ èmi ànábì mo ṣe ṣe ìbáyìí mo ṣe ṣe náà bẹ́ẹ̀ ni kẹ́ ṣe bẹ́ẹ̀ náà ni lọ́wọ́ àwẹ̀ yìí ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àwọn hadith tó wọ́n kà fún wa ànábì òfin wa lè rí pé kí mùsùlùmí máa ṣe àwẹ̀ ní felefele kó máa fi ṣeré islam tọ́jú àwẹ̀ ó tọ́jú bàádà pé ó bá ń fowó wa ṣe báyìí àwọn nǹkan tí ó bàá jẹ́ ànábì sábà máa ń ṣe kí ni ní sábà máa ń mú wá fún wa wípé ẹ má ṣe yìí ẹ má ṣe yìí máa èyí ni kẹ́ ẹ ṣe èyí ni kẹ́ ẹ ṣe ẹ gbé inú nǹkan pípọ̀ táwọn àwọn àwọn ọ̀sítáàlù wa kọ́ wa nísìnyí wọ́n ní èyí ni ká ṣe wọ́n ní ká fi ìkìláàsì ṣe ká fi súnà fi kún ẹ ká fi àwọn kan ká sopọ̀ ẹbí sí ká ká ká ṣe dáadáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káka Quran ògbọ́n náà wọ́n àwọn àfáà wa kí ọlọ́run bá kọ́mọ́sà ṣàkóso ní lẹ́sàn-án olóore. Allahu الحمد لله على إحسانه الشكر له على توفيقه وامتنانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمد عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على هذا النبي الكريم وعلى آله وصحبه أجمعين نيكا سيادوك فون الله لوري بوبوي درارك èyí tí à ń fojú fi rí àti èyí tí ojú ò tó lórí gbogbo àwọn dáadáa tí ọlọ́run ṣe fún wa àti fẹ́yìn náà lórí orí ọ̀fẹ́ tí ọlọ́run ní ká máa wà ní oṣù ọlá oṣù gbòkún tá a sì ń mú àwọn Ramadan yìí tá a mú ní ọyọ kọ̀ọ̀kan lọ èyí báyìí inú ìdẹ̀ra kan tó ṣe ká nípa àwọn èèyàn bí ọlọ́run ṣe rẹ̀ ṣùgbọ́n àdúrà náà ó gbà wọ́n sì rábàbà báwa náà sì rábàbà àfihàn wọn àfi ń lékún ọpẹ́ lórí ohun tí Ọlọ́run ṣe fún wa ní gbogbo àwọn tí Ọlọ́run ti ní kí wọ́n lọ nínú àwọn mùsùlùmí tó jẹ́ àwọn gbàwẹ̀gbàwẹ̀ Ọlọ́run mọsà bàbá ṣe gáfárà fún wa gbogbo èyí tí wọ́n ti ṣe níjọsìn tẹ́lẹ̀ wọlá wípé tábà wà láyé wọ́n tún máa tẹ̀lé wọn Ọlọ́run Ọlọ́run fi ṣàlékún ìkẹ́ àti ìgè fún wa atọwọ ìkẹ́ àti ìgè fún anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ìṣe wa ọ̀ràn yẹn ní fún anabi lórí dáadáa tí tòǹgbà tọ́lọ́ wọn fẹ́ parọ́ ọ̀rọ̀ ànábì oníbil mu'minina ra'ufur rahim ànábì ó fi gbogbo ohun tí ń jẹ́ ìdẹ̀ra ìdẹ̀ra ìdẹ̀ra ìkẹ́ sínú gbogbo àlámàrí ohun táwa mùsùlùmí fẹ́ máa ṣe níbi ọ̀rọ̀ ìsìn wa kọ́lọ̀mbà ní sani ẹ̀sán àti gbogbo àwọn sàhábà àwọn tí wọ́n dúró ti ànábì lọ́sàn-án ní òru láti mọ́kà fìdílẹ̀ mẹ́tẹ̀ àti gbogbo abi tí ànábì tẹ̀ tó rìn nínú ìgbésí ayé tí ó lò ní báyìí a tún máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí à ń bá wọn wa lọ nípa wípé kayfa yakunu siyamu kama maqbula báwo ni èmi àti yẹ á sì jẹ́ kí àwẹ̀ wa kó jẹ́ àwẹ̀ tí Ọlọ́run ó gbà lọ́wọ́ wa ẹ má jẹ́ ká jọ wa lójú ẹ má jẹ́ ká sọ wípé àtìgbà wo láti bẹ̀rẹ̀ sí gbàwẹ̀ só ni mo bẹ̀rẹ̀ ni à ń ṣe kan lánàá tó ṣe ká ní pé òní àwa náà sì ń gbé ìta ṣe lánàá kó dáa tó ká fi tẹ̀lé báyìí ká fi tún àwọn ìta tí ń ṣe tẹ́lẹ̀ ká fi tún ṣe òun náà náà wà fáàfin wá ìpè ká tún gbà yín fi kún èyí tí ń bẹ lọ́wọ́ wa kó lè máa jẹ́ pé oore wa kó máa pọ̀ sí ni pẹ̀lú ògbó ọlọ́run àwọn afáwa tá a dákọ wọn tẹ́lẹ̀ tó jẹ́ àwọn afáwa fàárẹ̀ rìfáyín àlùgbì wọn tó máa tẹ̀síwájú torí ibi tí wọ́n bọ̀rọ̀ wọn dé tẹ́lẹ̀ ó ṣe kókó nínú nǹkan tí ìsìláàmù pọ́nlé aláàwẹ̀ máa ń pàtàkì ẹbí ni hmm, wọ́n ń pẹ̀lú ẹbí onítorí àwẹ̀ lòfin lọ ṣó yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ni bàbá ẹ máa bá wa bá ètò wa lọ insha Allah. àwọn ọ̀bí ọ̀sẹ̀ ọ̀sọ̀lá àti ọ̀sọ̀lá àwọn àṣọlẹ̀dá àdúgbò fún ọlọ́run àṣẹ gẹ́gẹ́ fún aṣọ ọdún ẹ̀ tí ọlọ́run bá yànda tí a bá ń di àkókò àwẹ̀ ọpẹ́ ni fún ọlọ́run nítorí ọ̀pọ̀ èèyàn náà ni wọ́n ní tàmà láti di àkókò yìí àmọ́ ọlọ́run ò fún wọn àkókò tí a kọ fún wọn pé wọ́n lò ní ilẹ̀ ó tó àwọn àkókò tó ṣe ká ní pé iṣẹ́ ọlọ́run máa ń sọ di àdìpele fún ẹrú èèyàn gbọ́dọ̀ dúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run wọ́n lè ti jẹ́ àwọn ọlọ́kùnrin ní ìlàwọ̀ ní àwọn kíntàtà dìmọ̀ àwọn ọ̀dà àníyàn dàkítà àwọn ìṣòro wa. ìdá gbogbo àkókò tí ọlọ́run ọba ṣe áì múta àǹkèbè ànàhà wà ní múta àǹkèbè àlàhùnmá múta àǹkèbè ọlọ́run ṣe wọ́n tí ló mọ̀ pọ̀ ọ̀kan rẹ gbogbo yìí ni láàrin oṣù láàrin ijọ́ ọ̀sẹ̀ oṣù ayò ọdúnnù ẹ̀ ìdá àwọn àkókò tọ́lọ́run á fi síyàn tó wá jẹ́ àwọn àkókò ọlọ́ràá yìí ẹ̀tọ́ ni fún ẹrú kó gbìyànjú láti rí iṣẹ́ ṣe nínú rẹ̀ pàtàkì jùlọ fi wá ti ṣe ra àkókò àwọ̀ iṣẹ́ tí a wá ń ṣe nínú rẹ̀ ọ̀nà tí èmi àti yín tí a ṣe bí tí ọlọ́run ọba ṣe ní kí a ṣe tá a ní ṣe bí tí a ṣe fẹ́ òun là ń pera sákìyèsí nípa rẹ̀ à ń sọ tìtẹ́lẹ̀ gẹ́gẹ́ bí tí sheikh olóòtú tí wọ́n mẹ́nu bà pé ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ ẹbí pàtàkì jù ọ̀rọ̀ ẹbí ó pàtàkì tí islam pọ́nlé àwọn àkókò yìí kódà gan lára kéèyàn yẹn zaka fún ẹni tó ṣe ká ní pé ń bẹ nínú ẹbí ládá méjì ló padà bọ̀ ládàá pé ó yan ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba fún mùsùlùmí ó tún ṣe kí ni ó tún sokùn ẹbí pọ̀ okùn ẹbí ó pọ̀ ó ó ó ọ̀bá ọ̀la ti pè ká sokùn ẹbí ohun tó ṣe kí ni tó gbọngbẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ni. Ànábì sallallahu alaihi wasallam wọ́n tún fi ń yí wa nínú hadith wọ́n béèrè lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé ayunasa abdul ta fi ń dára jùlọ nú èèyàn Ànábì ni qala kullu mahmum mahmum al wàsọdọkọ lisa anabi ní ẹni tí fi ń dára jùlọ nù yẹn òun náà ni mahmudul qadi wàsọdọkọ lisa sọdọkọ lisa ni pé ẹni tí ìmọ̀ ń sọ òdodo àwọn sọ̀hábí wá béèrè lọ́dọ̀ ànábì pé nàárífù nàárífù amẹ́ni tí ń sọ òdodo fàmá mahmudul qadi tàlẹ́ tó ṣe pé a máa ń pè ní mahmudul qadi ó ní qala huwa taqi ẹni tó páyọ̀ ọlọ́run ìpáyọ̀ ọlọ́run ọba ló súnyàn débi pé ìyẹn ó tẹ̀ kọ̀kọ̀ fún ẹbí pé kí ẹbí má fi bàjẹ́ káwa gbọ́ o kẹbí má bàjẹ́ kọ́ ni ká dáwọ́ òkú ìjọ mẹ́ta kẹbí má bàjẹ́ kọ́ ni ká dáwọ́ òkú ìjọ mẹ́jọ ká gbọ́ bẹ̀ yìí o ẹbí ò tí ì lè pè wá sí ìkankan ihun tí ẹbí ó pè wá sí ihun tó tọ́ tó tọ́ sí ìlànà ọlọ́run ọba òun ni o ihun tá à ń bá wa sọ nípa rẹ̀ nítorí olóyìnbọn ń wò ká ní pé ká dáwọ́ ká dáwọ́ ọjọ́ mẹ́ta ká dáwọ́ ọjọ́ mẹ́jọ ẹ̀kànlélógójì ẹ̀ lọ bí ẹ̀kànlélógójì òun ni kí ni àsokùn ẹbí pọ̀ ara yìí nìkan o àlẹ́bí wa ni àtẹ̀kì agbọ́dọ̀ yìí pé gbogbo ẹni tó ṣe ká ní pé ẹni tí a ń pè ní mahmudu qalb òun lẹni tó gbé tẹ̀kì ẹni tó páyọ̀ lọ́mù nàkì ẹni tó má kò níbi àwọn ìwà tó ṣe ká ní pé ó lè jóni kanlẹ̀ níwájú ọlọ́run ọba dẹ́dà la ismu fihi kì í ṣẹ̀ṣẹ̀ la yàní elbaq ìkọjẹ́ ẹnu àlà wàlà bil kò ní ẹ̀tanú wàlà hasad kò sì ní ẹ̀gàn gbogbo àwọn nǹkan yẹn gbogbo pátápátá tíyàn bá fẹ́ kí àwọ̀ ẹ̀ jẹ́ gbígbà wọjú ọlọ́run ọba dẹ́dà ó gbọ́dọ̀ gbìyànjú láti dún ní máwọn àkàn ó gbọ́dọ̀ gbìyànjú láti dún ní wọn nínú àwọn tó ṣe kárí pé a tún gbọ́dọ̀ gbìyànjú láti jìnnà sínú àwẹ̀ tí àwọ̀ owó tó fi jẹ́ gbígbà wájú ọlọ́run a gbọ́dọ̀ jìnnà sí ọ̀pọ̀ ohun kì í ṣàsìkò àwẹ̀ la máa ń sùn àwọn tó wà nù sàárè nìsín wọn rí ẹni yí wọn ìràpò àsìkò tí a máa ń ṣiṣẹ́ ni ogun àkọ́kọ́ tí ànábì sallallahu alaihi wasallam ó jà ogun gọ́sọ̀tù Badr inú àwẹ̀ ló ti gbéjà àsìkò àwẹ̀ ni àsìkò àwọn ohun tí a gbọ́dọ̀ gbìyànjú láti ṣiṣẹ́ ni kì í ṣàsìkò ogun kì í ṣàsìkò àwọn àtàjákì àtàbílọ́ọ̀tì àwọn adé ẹgbẹ́ kalẹ̀ ẹgbẹ́ kíṣe àbí àsìkò táwọn ta dé àsìkò táwọn ta dáàmù gbogbo ẹni tó bá ṣe ká ní pé yín fẹ́ kí àwọ̀ èdè gbígbà wájú ọlọ́run ọba ó gbọ́dọ̀ jìnà sáwọn eré yìí nítorí pé kí ni láàbù lásán ni walladhina àní láàbù mọ́ ọ̀rẹ́dọ̀ gbàtọ́ ẹni tó ṣe ká ní pé àwọn ẹni yẹn àwọn ẹni ọlọ́wọ̀n wọn ayọ̀ ọlọ́wọ̀n ọba ọlọ́wọ̀n ní gbogbo ìgbà tó bá ṣe káni tí ò ṣe ni láǹfààní wọ́n kọ̀yìn sí wọn yìí tọ ohun tó ṣe káni pé ò ni láǹfààní wọn yìí tọ lọ nínú àwọn tó ṣe káni pa tó gbọ́dọ̀ jìnnà sí gbogbo ohun tó ṣe káni pé lóṣokùnfà ìtúnu tí a fi túnu ẹni tó ní àmúmára kọ́mọ́dọ́dọ̀ ìyàwó ẹ̀ lásìkò báwo lásìkò àsìkò àwọ̀ àwọ̀dọ̀ ṣe tẹ̀kbíyè àwọn ọ̀sán gbà fẹ́ kíìsì fún ìyàwó lásìkò àwẹ̀ ní ìgbà wo nígbà tó bá mọ̀ pé kí ni o ò ní ká páléyé ẹ̀mí ra rẹ̀ tó bá ṣe o lè dami ara ìwà dami ara léyìí tó ṣe ká ní kó fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ àwọn àáfà òun ní pé kí ni ó bá àwọn ẹjọ́ yẹn jẹ tí yóò sì ní jẹun a sì gbọ́dọ̀ gbìyànjú gbogbo ohun tó ṣe ká ní pé ó jẹ́ ohun tí a kọ̀ fúnra wa imsak alimonkarot kákóra ó fún gbogbo ohun tó ṣe ká ní pé ló jẹ ohun tí ó jẹ ohun tí a kọ̀ fúnra wa ohun tí ò da nínú wa ìwò èké ẹ̀gàn à ń jẹni lẹ́sẹ̀ à ń jẹ owó rìbá à ń jẹ owó àwọn èèyàn ní tí a bò sí a gbọ́dọ̀ gbìyànjú láti jìyà sí. yálà ìṣe yìí sísọ o yálà ìṣe tí a fẹ́ ṣe tí a fi ba tó jẹ́ pé ló jẹ́ irun tí ò dá tó jẹ́ pé ló jẹ́ pé wọ́n fi kó ẹ̀ṣẹ̀ fún wa a gbọ́dọ̀ gbìyànjú láti jìnnà sí ìdàdí wọn bá ṣókí léyìí tí ó pọ̀ tó sì pọ̀ fún gbogbo ẹni tó ṣe ká ń pọ́ ní ìlàkàyè òun ni pé àwọn nǹkan yìí tí a kà fún àwọn tí a tì síwájú yìí ká gbìyànjú kí a ṣọ ká sì pọ̀ lẹ́nu tó ṣe ká ní pé kí ni a pọ̀ nínú zikr ká má wà lófìfo láì já sí pé àní pé oyún ọlọ́run ọba la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin subhanallahi wa bihamdihi subhanallahi al-azim subhanallahi wa bihamdihi subhanallahi al-azim allahumma salli ala muhammad wa sallim allahumma salli ala muhammad wa sallim kápọ̀ náà gbólóhùn yìí gbogbo wa tá a bá máa kí ọlọ́run ti fún wa láwọn àkà ètò ìṣẹ́ká nígbè kéde a lè máa kà tá a fi mọ súnmọ́ Ọlọ́run ọba tá a fi mọ yìn Ọlọ́run ọba tá a bá sì ń ṣe kárí pé ọkàn wa wà níbẹ̀ kó mọ̀ jẹ́ pé a máa ṣe ọkàn wọn wà ní ibòmíì gbogbo àzíkì tí a bá ń ṣe tọkàn bá wà ní ibòmíì kì í lapa kì í ṣe fún èso kí ọlọ́run ṣàgbà fún ọyẹ báyìí lọ ibi tí a dé a dàdúró bẹ olóòjò kí ọlọ́run ṣàkún wa kó ṣe àwẹ̀ wa ní àyẹ̀bá ọ̀la tí pé ohun ìdáwọ́gbà kó má kàn wá níṣẹ́ lẹ́yìn náà kì í ṣe wa kó má hàn wá níṣẹ́ táwa hàn kàn pé a fẹ́ pa ládàá iṣẹ́ tá à ní wá rí iṣẹ́ àwẹ̀ àwọn tí ń gbọ́ wa àwẹ̀ tiwa náà ọlọ́mọṣàṣe ní àtẹwọ́gbà ọlá ìpínlẹ̀ ọlá ìdẹ́tọ̀ sọ̀rọ̀ tọ́ adúlọ́ ọpẹ́ fún ọlọ́run ọba ní ẹ̀kan sí ẹnu wa ọlọ́run mọ́jọ kan fún ọpẹ́ ọpẹ́ wo sì ní kò wájú ọlọ́run gbogbo ògbésí ayé wa bá a ṣe ń rí ayọ̀ torí bọ́lọ́run bá bẹ̀ wá ń sẹ́ àwa mùsùlùmí a máa ń ṣe fún ọlọ́run ọba ikhlasan la takhallusan a máa ń ṣe fún ọlọ́run ọba pẹ̀lú dùnú wípé ah, ìjọsìn inú Ramadan la yìí a máa gbàwẹ̀ yìí a máa dúpẹ́ lérí ẹ̀ a máa fi fún ọlọ́run nìkan a ní mo sọ pé àkátà àti ìgbà tán àwọ̀ ibẹ̀ pa mí ọgbọ̀n ọjọ́ sọnù mùsùlùmí yìí ṣe bẹ́ẹ̀ ẹni tí ń gbàwẹ̀ fún ọlọ́run tó tún fi ń ran ọlọ́run tó fi ń ran ọlọ́run pé òun ọlọ́run gbé fún mi ibi wàhálà lè yí o kàbí ọlọ́run fi ọ́fẹ́ fi àfijẹ wá ni ọlọ́run ò gbé àbẹ̀ Ramadan wá ta àwọn ìbànlẹ̀ náà kò gbé láti fi àfijẹ wá wala intiqama minna bákan náà kò sì gbàgbà àdúgbò wàhálà táwọn ọmọ yìí ṣe ń ṣe àìgbọ́ràn wọn tí wọ́n ti ń ṣe látàwọn oṣù tó kọjá yìí agbègbè kalẹ̀ táfùmọ̀ ṣe kí ni táfùmọ̀ mú wọn ọlọ́run ò gbé abẹ́ ọlọ́run gbé wa kó lè máa jẹ́ kí ni ìrọ̀rùn fáwọn mùsùlùmí ẹ wò gbàgbà ti bẹ̀rẹ̀ àwẹ̀ nísìn àlàáfíà ti ń lékún ayọ̀ ń lékún ẹ wò gbogbo àwọn ìlú ẹ̀yìn pé ìfàyàbalẹ̀ ẹ̀ ń tí ń kóore wọlé òun náà ni ìjọsìn fún ọlọ́run ọba ọlọ́run gbogbo àwa tí àwọn òwò aláìkáyì tí a lè máa wà ọlọ́run mọ́sà sí àwẹ̀ wa ní ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run o gbogbo àwọn àfa wọn gbogbo àwọn àkíyèsí tó ń pè wá sí yìí báyìí ẹ jẹ́ ká so ó mọ́lẹ̀ ká di mọ́lẹ̀ o òun náà là á mú dání òun náà là á fi ń pẹ́ àwẹ̀ wa àwẹ̀ tí ọlọ́run ó gbà ni nígbà bá fi mọ̀ sí fáàrin ìṣẹ̀lẹ̀ mi ni ìgbésí ayé mi nísìnyí àbẹ́bẹ́ ka rọmọdọ́nà tí mo ti ń gbà ó ti fẹ́ẹ̀ tó rọmọdọ́nà ogún nísìnyí ó ti fẹ́ẹ̀ tó mẹ́ẹ̀ẹ́dógún nísìnyí èwo ló sì ń gbà ń bẹ̀ tó dáa èwo ló ti gbà ń bẹ̀ tó dáa a sì gbọ́dọ̀ sí pé iṣẹ́ kan tí mùsùlùmí bá máa ń ṣe báyìí a máa ṣe gẹ́gẹ́ bí ẹni pé omi ò tún ṣe kí ni omi ò tún rí wá lẹ́yìn kábà sí àṣedànù àwọn sáàzì wa àtúndọ̀dọ̀ ilé ẹ̀ka sí ẹ dákun ẹ má ní ọ̀rọ̀ wá pọ̀ ẹ àwọn iṣẹ́ yìí tẹ́ta àwọn èyí tó lọ́wọ́ ń bẹ̀ wá ọlọ́run ní wà á na agèzè ìbí òun lòun fẹ́ sàn lẹ́sàn ó sì ní asọ́ọ̀mù lè òun lòun náà wẹ́ òun lòun ẹ̀san ó fi jẹ́ tiwa báwo lásìgbà táwẹ̀ wo fi jẹ́ àwẹ̀ tí ọlọ́run ó gbà tó lè san wá lẹ́san àwọn sáàzì wa abdulrafi ẹ̀dàkùn ẹ̀ tún fún wa ní ọwọ́ wa ọlọ́run mọ̀jọ sún yín ẹ bá wa tàn mọ́lẹ̀ síbẹ̀. alhamdulilayi wahda wa salatu wa salam ala rasulillahi wa ba'd àtúndà pẹ́ fún ọlọ́run ọba àsìkò àdàtọ́rọ̀ yìí kẹ́kẹ́ fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam akẹ́yìndé gbẹ̀gbọ́n ọ̀hún ẹni tó fi máa ọ̀ẹ́gbà jùlọ ìkẹ́ ọlọ́run ìgẹ̀ ọlọ́run kó mọ bá ànábà Muhammad àwọn aráalé àti àwọn sàábà gẹ́gẹ́ bí ta ṣe ń bá lọ fúnra wa tẹ́lẹ̀ ń pé ahun ta rí agbọ́dọ̀ mọ̀ ṣọ́ nítorí pé òun náà gbá agbọ́dọ̀ mọ̀ gbàwẹ̀ ní ara wa nínú àwọn nǹkan tá à ń padà ṣàlàyé fúnra wa ẹ̀yin ọmọ ìyá mi wọ́n jùlọ nílànà ọlọ́run ni pé mùsùlùmí ò gbọ́dọ̀ gbàwẹ̀ kó tún mọ̀ purọ́ mùsùlùmí ò gbọ́dọ̀ gbàwẹ̀ ká tó mọ̀ pé ó purọ́ ni irọ́ yẹn ó ti mọ̀ọ́mọ̀ bẹ́ẹ̀ yóò yé òun tajà ni òun wà lé ni ó wà ní àjò ni bẹ́ẹ̀ gbogbo tó wà ní ilé gbogbo ibi tó o bá ti wà o ò lè gbàwẹ̀ kó o mọ̀ pàwọ́ jèrè ọmọ ìyá mi jìnnà sí ohun táwọn ní irọ́ ẹni tó bá jìnnà sí irọ́ tí yóò padà máa bu ọ nínú àwẹ̀ ló máa jẹ́ ohun táwọn náà sábàbí kan tí àwẹ̀ ò fi gé gbígbà níwájú Ọlọ́run nínú àwọn nǹkan tá a tún padà ṣàlàyé fún wa ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ nílànà Ọlọ́run ọba nípa irọ́ yìí òun náà ni mo ta mọ̀ ní ànàmìmá kéèyàn wà nínú àwẹ̀ jàmá ẹni tó bá wà ní ògbọ́dọ̀ mọ̀ so ohun tá a mọ̀ ní iwájú kó mọ̀ so pọ̀ mọ́ ti pàkọ́ kó mọ̀ purọ́ iwájú kó mọ̀ so pọ̀ mọ́ ti pàkọ́ mo gbọ́ yìí mo fẹ́ lọ sọ fún lágbájá pé má sọ pé mo sọ fún ẹ èyí tí mo sọ fún ẹ yíyá ìkọjá àrùn mi pẹ̀lú ẹ gbogbo àwọn nǹkan yìí bí èèyàn bá wà nínú àwẹ̀ èèyàn máa ń jìnnà sí i àti sínú àwẹ̀ tẹ́lẹ̀ àgbọ́dọ̀ jìnnà sí i àtúwá padà wà nínú àwẹ̀ jàmáà ìjìnnà sí ẹ gbọ́dọ̀ ṣe kí ni o gbọ́dọ̀ pọ̀ sí gbọ́dọ̀ tóbi jàmáà inú àwọn nǹkan tá a tó gbọ́dọ̀ jìnnà sí jàmá dáfùmọ́ sọ pé òun ta ní ahọ́n wa ń gbààwẹ̀ jàmá òun náà ni òun ta mọ̀ ní ẹlẹ́gìíbà ẹlẹ́gìíbà ìmọ̀ sọ̀rọ̀ ọmọ ìyá wa lẹ́yìn èyí níta ìta ìmọ̀ sọ̀rọ̀ ọmọ ìyá wa lẹ́yìn níta èyí jàmá ó akósínú gan jàmá ẹ̀ kọ́lọ̀ wọn bá kó fìrí jì lè tètè máa tawájí nígbà tí a bá ti bẹ̀rẹ̀ mọ̀ sọ̀rọ̀ kódà kí ní ọ̀run bá ń bẹ lára olú ẹ̀ ohun tá a fẹ́ sọ yìí tí bá ń bẹ lára olú ẹ̀ Islam kọ̀ fún wọn pé má sọ ọ́ kí ló kẹ́yìn pẹ̀lú èyí ní jàmá Islam kọ̀ fún wa jàmá kódà Islam padà máa Islam fi ohun tá a mọ̀ lẹ́ni tí ń padà sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ó fi wí ẹni tí ń padà jẹran ọmọ ìyá rẹ̀ jàmá ọlọ́run àtòkìbò àǹtà kùlà láhàmà àkíkà máyìjà fẹkẹrẹ tó mú ọlọ́run ní í ṣe ó fẹ́ láti jẹ irun dáná ní ẹran ọmọ ìyá rẹ̀ Allahu Akbar ó kú nísìn wá mú ọ̀bẹ òun hàrà yóò sì ń jẹ la hawla wala quwwata illa billah ẹni tí ń sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ lẹ́yìn àpèjúwe dàbí eléyìn pẹ́pẹ́pẹ́ nìyàmá ní pé ńgbà tọmọ ìyá rẹ̀ tó kú yàmá ó wá yọ ọ̀bẹ sí ó sì wá ń bu ẹran rẹ̀ ń jẹ yàmá Islam kọ̀ fún wa pé ká mọ̀ sọ̀rọ̀ ara wa ká mọ̀ sọ̀rọ̀ ara wa ní ẹ̀yìn nínú àwọn nǹkan tá a tó gbọ́dọ̀ jìnnà sí tí àwọn ọ̀fìn jẹ́ gbígbọ́ ẹ̀yọ́ ìyá mi wọ́n jùlọ lànà ọlọ́run ọba àṣìbáàbù ká mọ sí kíni ká mọ bú èèyàn eré òpin ló bá porí ẹ bóyá láyé ẹ ló bá bàbá ẹ yóyé onímúkàwá yàmá téèyàn wà nínú àwẹ̀ nǹkan kan tí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí nínú ìlànà Ọlọ́run bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ jìnnà sínú ìlànà anábìwá Muhammad sọfọsọ anábì sọ fún mi sibabu muslim fusuq wa qitalu kufur ẹ ká mọ gbàdà bùn tàmà ní ọmọ ìyá ká mọ bùn tàmà ní mùsùlùmí jàmá ìwà bàjẹ́ ni kì í ṣeun tó tọ́ bẹ́ẹ̀ ni ṣeun tí ó gbọ́ sí ńlànà Ọlọ́run ìlànà anabi muhammad sallallahu alayhi wa sallam nínú nǹkan tá a tó gbọ́dọ̀ máa jìnnà sí táwọn ọ̀fi yẹn gbígbà yàmá shahadatu zuur ká máa jẹ́ ìjẹ́ rí èké hmm. o sì ń bẹ̀ àmọ́ ahmed kì í nà fi ṣẹlẹ̀ jù kó náà ó parí tí o sì sí bẹ̀ yàmá ẹ ò sí bẹ mùsùlùmí gbọ́dọ̀ mọ ṣọwọ́ àwọn nǹkan ìnígbà tó bá wà nínú ààwẹ̀ àti sínú ààwẹ̀ tẹ́lẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ oṣù ọlá ni oṣù kẹ́ńdìàmá tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ jẹ́rìí tí ó sì nígbà tí ò bá ṣe kéènì nítorí pé ká mọ̀ jẹ́rìí àwọn kan yìí jàmá níbẹ̀ nínú àwọn ohun tàbí ní àwọn ẹ̀ṣẹ̀ lálá tí Islam tó pè mí pọ̀lú yé sí àkíyèsí ẹ̀ nínú àwọn nǹkan tí a tún gbọ́dọ̀ jìnnà sí ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀hún jùlọ nílànà Ọlọ́run tí àwọn ó fi padà tó ṣe ni tí ó fi padà gba ẹ̀lọ́kọ́dù ká mọ̀ padà sọ ohun tí ò ṣe Islam ká mọ̀ sọ gẹ́gẹ́ bí ohun tá a mọ̀ ní àwọn apá kan nínú àwọn káàárọ̀ jíire bàbá rí ohun tá a mọ̀ ní àwọn tí ń bo ìyá òní ẹbí ẹ̀fẹ̀wọ́n ní ẹ̀lẹ́ àwọn aborímọ́bò kankan ni subhanallah ya rabbal alamin níbi àwọn aborímọ́bò kankan àwa náà ti mọ gbólóhùn tán gbogbo àwọn gbólóhùn yìí gbólóhùn tí ò dáa kó dàbọ̀ sọ pé àwọn tí ń borí yẹn wọ́n ń borí ni wọ́n níwà àwọn gbólóhùn gbogbo ẹni tí wọ́n ti ń borí báyìí èèyàn kéèyàn ni wọ́n la ilaha illallah gbogbo ẹni tó bá ti fi ohun tá ní àmì ọlọ́run ọba fi ṣe kó mọ̀ gbóhùn ti di gbèfè rí ojú ẹ̀ máa ṣàhádà ẹ̀ kẹ́límà ẹ̀ ti bàjẹ́ jà máa kí a máa fi ohun tá a máa ní àmì ọlọ́run ọba ká máa fi ṣe yẹ̀yẹ́ lára àwọn tí ó wọ jàmá yóò yé olúwa ti ń ba ohun tá a máa ní la ilaha ó ti bàjẹ́ ẹni tí la ilaha illallah bá sì ti bàjẹ́ jàmá ẹ̀yọ́ ọmọ ìyá mi wọ́n jọ mínísítà kó bá jáde kó láyé kó lálẹ́ jẹ́nà tó fẹ́ rọ̀ ọlọ́run mọ̀ ṣe iná ní ibùgbé mi pọ̀lú mi. nínú àwọn nǹkan tá a sí ẹ̀yọ́ ọmọ ìyá mi wọ́n jọ nílànà ọlọ́run òun náà ni gẹ́bí ta ṣe ń sọ fún wa wa ẹ̀ asòkèrè ya ẹ̀ ká mọ̀ mọ̀ kí ara wa ẹ̀ ká mọ̀ mọ̀ ara wa ká mọ apá kan kó mọ mú kí wọn tá mọ lápá kan ká mọ fi àwa fi ṣe yẹ̀yẹ́ ẹ ká mọ fi ṣe apá wa fi ṣe yẹ̀yẹ́ ìwò lápẹjù nísìn kárí ẹni tí pé ń wọ ṣòkòtò ó wọ ṣòkòtò gbẹgbẹ wa ní ìtọ́jọ́ gbẹ àwọn eléyìí nígbà tí wọ ṣòkòtò wọn bí tó ṣe wà jẹ̀mọ́ ẹwà ògbọ́n eléyìí bí àwògbọ́n pẹ̀nsó àwọn nǹkan báyìí tá a bá ti ń ṣe jẹ̀mọ́ ló mọ̀ ba iṣẹ́ wa ló mọ̀ bàjẹ́ jẹ̀mọ́ ẹwà já lọ mọ̀ o bá a bá fara fi wọn fi ṣe èèyàn láyé yàmá bá a fi wọn fi ṣe èèyàn láyé bàbá fi wọn fi ṣe èèyàn láyé wọn fi wọn fi ṣe èèyàn láyé lóògùn tí ọlọ́run ọba ẹ ọlọ́run wa idha maru bihim yataghamazun wa idha nqalabu ila ahlihim nqalabu fakihin Allahu akbar. àwọn apá kan ń bẹ nínú àwọn táwọn lẹ́yìn ènìyàn pàtàkì ju àwọn káàrọ̀ yìí àbúrò pọ̀ wọn á yí o o na wọn òun náà tẹ̀lé wọnú tàmà ní ájì o ó ti wọnú tàmà ní ájà súnà ní Allahu Akbar ẹ̀ àti sọ ájì súnà bẹ́ẹ̀ ni àìsọ ájà súnà ọlá ń kó fẹ́ fi ọ̀rọ̀ ọlọ́run fi ṣe yẹ̀yẹ́ ọlọ́run wá yí ẹnu ó yí padà yàmá kó má lè fi rí ohun tàmà ní gbólóhùn dáadáa kó lẹ́nu yàmá gbogbo ẹni tó bá sì ti ń fi ohun tàmà ní àmì ọlọ́run tó fi ń ṣe yẹ̀yẹ́ yàmá lórí ń pé ohun tàmà ní àwẹ̀ yàmá kò ní jẹ́ àtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ ọlọ́run ọba jàmá ẹ̀yà ṣàkíyèsí ara wa àwa mùsùlùmí káàrọ̀ jíire àwọn káàrọ̀ kì í jẹ̀ máa ẹja ṣeun tamà ní àkíyèsí wa fún àwọn nǹkan báyìí ká má bàa fi lọ kó sínú tamà nínú ẹ̀ṣẹ̀ jẹ̀ máa nínú àwọn nǹkan ká padà sọ fún wa tá a lè ṣe tí òun tamà láwẹ̀ ọ́ fi gba àjàmá sọ òmùlàyé ká jẹ́ kí ojú wa kó náà mọ gbàwẹ̀ hmm. báwo là ń jẹ́ kójú kó gbàwẹ̀ gbàjàmá ẹ̀yọ́ máa yábì wọ́n jùlọ ní Islam òun náà ni pé mùsùlùmí yìí wo tamà ní nǹkan tí ò sí pọ̀ islam kàn pé ò gbọ́dọ̀ mọ wò ní àwò jẹ́ kí ni àwòtẹ́ àwòtẹ́jú sí ẹlòmíì wo títí ló wo títí ló tún fi ohun tamọ̀ ní ló tún bàbá ló tún yí báyìí ló máa fi wo subhanallah tó o bá máa ṣe nínú tamọ̀ nínú àsìkò tí iṣẹ́ àwọ̀ jàmá lásìkò tó ń túnu tó ń jẹun jàmá má máa ṣe nínú tamọ̀ lásìkò àwẹ̀ mọ́ nítorí pé tó bá ṣe é ló gba àwẹ̀ jẹ́ kò ní lè jẹ́ kí àwẹ̀ jẹ́ gbígbà ní ọ̀dọ̀ ọlọ́run ọba jàmá ó sì wá tọ́ fún wa jàmá ká mọ̀ ń pe ohun tamọ̀ lójú yìí jàmá ojú kan tó yẹ pé ló mú èèyàn tí yóò fi gba ẹ̀san ó lè mú èèyàn mú èèyàn ta rẹ̀ fi gba ẹ̀san wíwọ ẹni tí ń ka koran nínú dàmà ní ọmọdé òní sí pẹ̀lú níbi gbẹ̀san ni alomi ó ti ara ojú ìgbà ló fi gba ẹ̀ṣẹ̀ nígbà tó ń wo tàmà lẹ́ni tí ń ṣe lẹ́tọ̀ọ́ rẹ̀ jàmá ìwé ẹ̀ náà jàmá ló jẹ́ nǹkan tí ó fi gba ẹ̀ṣẹ̀ nínú àwọn nǹkan tó tún ṣe nínú àwọn nǹkan ní pé sọ́ọ̀mù ọ̀dùn etí wa gan òun náà gbọ́dọ̀ gbàwẹ̀ jàmá ọ̀nà olóò tí ó fi gbàwẹ̀ sì máa wò lágò jàmá فقد قال الله تعالى وإذا سمعوا اللغو أعرضوا عنه وقالوا لنا أعمالنا ولكم أعمالكم لن Ọlọ́run ọba ó tún padà àyà ìsìláàmù tún padà pè mí pẹ̀lú ẹ̀sán àkíyèsí tí àwẹ̀ wọn fi jẹ́ gbígbà tí àwẹ̀ wọn fi jẹ́ gbígbà nípa wípé a gbọ́dọ̀ jẹ́ kí n ta mà ní etí kó gbàwẹ̀ nyàmá nípa bí pé ká máa lo music ẹlòmíì wà nísìnyí nínú táwọn inú àwẹ̀ nísìnyí lọ́sọ̀rọ̀ táwẹ̀ náà mọ tó wọn fi wà dáadáa music ló ń gbọ́ jàmá ah. music ló máa jó jàmá lónìí kódà tóun bá ti gbọ́ báyìí àtòun náà yé balẹ̀ jàmá kò sì lè balẹ̀ o jàmá títí ìwọ náà fi pé ó fi ń tamà ní ìlànà burúkú yìí lẹ̀ jàmá nítorí pé music jàmá aburú jàmá Islam kọ́ fẹ́mi kọ́ lóyún jàmá ọlọ́ni wa ṣu'ara yattabi'uhumul ghaawun alam yakun alam yakun lahum fi kulli alam yakun والشعراء يتبعهم الغاوون ألم يكن في كل واد يهيمون ọlọ́run ní gbogbo ohun tá a mọ̀ ló kunrin láyé akọrin láyé ọlọ́run ilé burúkú èèyàn ní tẹ̀lé wọn ìgbà tọ́lọ́run ní ẹni tí ń padà kunrin jẹ̀mọ́ àwọn ẹni tí ń tẹ̀lé àwọn ilé burúkú èèyàn ní ẹni tí ń tẹ̀lé wọn tábàlà àwọn tí ń tẹ̀lé wọn àwọn tí wọ́n wá kàṣẹ́tì ọ̀hún tẹ̀lé wọn àwọn tí ń ra síde wọn ò tẹ̀lé wọn ni àwọn tí ń padà ṣáájú pé ah ó tẹ̀tù gbé wọn tá ní script kan jáde lọ́wọ́lọ́wọ́ nísìn tó o bá gbọ́ jàmá àárẹ̀ ó sì mọ̀ bù má ṣe jàmá dá àwọn ọ̀dàbàdà kú wọ̀tà ìlà bílà ọlọ́run alamiyakunle fi kúlù wádìí ni ẹ̀yìn mú ó yín pé wọn tá a mọ̀ láwọn olórin kò sí wọn tá a mọ̀ níwọ̀n tí wọn ní wọ̀ nínú ọ̀rọ̀ wọn ní wọ̀ láti ṣe pé wọ́n padà kún un pẹ̀lú tá a mọ̀ ní àwọn kan báyìí jàmá ìsáni àwa tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ jẹ́ kí o tiwa kó mọ̀ ṣe kí ni kó mọ̀ gbà àwẹ̀ nípa pípé kí ni á jẹ́ kí n ta létí náà kó mọ̀ gbọ̀n ta mọ̀ ní àwọn orinkorin jama kùránì tó fún wa jama kùránì ó ti tó fún wa tá a mọ̀ ní mùsùlùmí tí mùsùlùmí ò fi ṣe kí ni tí mùsùlùmí ò fi ṣe yóò fi mọ gbọ́ ohun tí ó fẹ́ gbọ́ nínú ààwẹ̀ bẹ́ẹ̀ náà ni sọ́ọ̀mùl yad ọwọ́ gan òun náà ń gba ààwẹ̀ nípa pípé ká mọ ohun tá a fẹ́ gbá mú jàmá ká má mọ mú un tá a mọ̀ ní ẹni tí ì ṣe lẹ́tọ̀ọ́ a gbọ́dọ̀ gbá mú a sì gbọ́dọ̀ gbé ọwọ́ fún ká mọ̀ ṣe kí ni ká mọ̀ bọ́ lọ́wọ́ kódà ìyàwó ohun tá a mọ̀ ní ìyàwó ẹ̀gbọ́n ẹ ìyàwó ẹ̀gbọ́n ìyàwó àbúrò ìyàwó sọ pé ìyàwó ẹ̀ náà sáà ni yàmá àbúrò ni o yàmá anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní ìwúta màlẹ́ gbọ́n ọkọ̀ kàbá bu ọkọ̀ anabi ní ikú ni ìdáni àbúrò tó yàn bẹ lọ́dọ̀ àwọn akáàrọ̀ jíire láì náà ní àgbọ̀yẹ̀ sẹ́gbẹ̀ náà sẹ̀mà fáàmù sẹ̀mà fáàmù àmọ̀frẹ́ sẹ̀mà fáàmù kì í ṣe ìyàwó rẹ̀ kì í ṣe ìyàwó ẹ̀ kílà àti anabi wa muhammad sallallahu alaihi wa sallam sọ fún wa pé ohun tá a mọ̀ lábúwọ̀ ọkọ kàbí ẹ̀gbọ́n ọkọ ó ní ikú ni báwo ni ò ṣe níṣẹ́ ikú tá a sì ní ohun tá a mọ̀ lábúwọ̀ ọkọ kàbí ẹ̀gbọ́n ọkọ tó padà fún un tá a mọ̀ ní ìyàwó ẹ̀gbẹ́ kàbí ìyàwó àbúrò ẹ̀ ní oyún nígbà tá a bá padà rí bẹ́ẹ̀ jàmọ́ ohun tá a mọ̀ lábúwọ̀ ọkọ àti ẹ̀gbọ́n ọkọ jàmọ́ wọn gbọ́dọ̀ dánwò kí wọ́n bọ ohun tá a mọ̀ ní ara wọn kí wọ́n bọ ara wọn ní ọwọ́ gbogbo àwọn nǹkan yìí bẹ́ẹ̀ ni tó bá ń padà ṣe bẹ́ẹ̀ olùyọ̀ padà ń pe òun gba àwẹ̀ ní àwẹ̀ dodo àwa bẹ Ọlọ́run asadi ọlọ́run ìyá ọlọ́run ọ mọ́sá ṣàwẹ̀ ní ti àtẹ̀wọ́gbà fẹ́mi tọ̀ nínú yìí má dàlù aláyẹ ọlọ́run ọlọ́run má dàlù aláyẹ ọlọ́run a lágbára kan àlétè kan àyàfi ìyá ọlọ́run ọba nìkan a wà lẹ́ńtà lè sáré tó lè gbá àwẹ̀ yìí tó lè gbá sí bàdà fún wa mọ́sá gbá sí bàdà fún wa ọlọ́run èyí tàwa ti wá fi ṣèrè ọlọ́run ọba nínú ẹ̀ ọlọ́run ìyá ọlọ́run ọba lọ́ba láforí táforí yẹ bùwà ẹ̀ wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. alhamdulillahi ọpẹ́ náà la fi bẹ̀rẹ̀ ìjókòó wa nípa wípé báwo la ṣe ṣèrántí fún gbogbo wa lọ́mọdé lẹ́làgbà gbogbo wa ta tí wọ́n wá lé báwo la ṣe jẹ́ kí àwẹ̀ wa kó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run òun náà ló fa ni ìjókòó yìí fi wáyé ní iléeṣẹ́ iléeṣẹ́ wa Sunna TV ti Yorùbá tí àwọn àfáà wa Abdulrafin eh, Abdulhamid àti àwọn sheikh wa fẹ̀rẹ̀dẹ̀ rẹ̀fáyín wọ́n bá wa kópa níbẹ̀ tí wọ́n sì kọ́ wa ní ẹ̀kọ́ èyí tó ṣe ká ní pé tí Ramadan tí à ń gbà lọ́wọ́lọ́wọ́ tí a fi jẹ́ kí àwẹ̀ wa kó jẹ́ àwẹ̀ tẹ́wọ́gbà ní lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ọba lọ́ba tó pé díẹ̀díẹ̀ a máa ṣẹlẹ̀ ní ìgbésí ayé àmọ́ gbogbo èyí tó ti ṣẹlẹ̀ kó jẹ́ bó ti ṣẹlẹ̀ wá lọ látẹni tọ̀la àwọn tá a máa gbà wa yí báyìí ká mọ̀ dání ní ìgbésí ayé wa torí gbogbo èyí náà lákòó dání láàfi kó èyí tó dá lọ́wọ́ wa ló fi jẹ́ pípé ní ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba ọba tá a wá ń fi ìjọsìn yìí fún tó tó payé tó tó pàṣẹ fún gbogbo ayé wípé ẹ̀dẹnumú ẹ̀kọ́ ara ó ta sì wá gbọ́ fún ta gbọ́ràn fún ọlọ́wọ́ ọba náà gbogbo ọ̀nà tá a gbà tí àwọn ẹwà tó fi jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ mọ́ta sọ́dí òun fẹ́ kọ̀ọ̀kan wa gbogbo ìdára tí ń ṣe tẹ́lẹ̀ ẹni tó ti ń bá òun pàdé ọlọ́wọ́ ọba ṣe ìtọ́nù lọ́wọ́ wa gbogbo èyí tí wọ́n tó kó wá fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ lé ní báyìí náà kọ́nà mọ́sà jẹ́ kí òdodo ẹ̀kọ́ tó dé sínú ìgbésí ayé wa báyìí náà ni a máa rí báyìí náà ni a máa dàdó sí ọjọ́ ti tẹ̀ní kó ló di ìgbà míì tá a tún máa pàdé subhanaka allahumma wa hamdik ashhadu an ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.